Osmond jẹ́ kí n dúró ní sùúrù mi ìfọwọ́kọ̀ mo dúró ní. Osmond ìyálà ẹ̀rọ ti Samuel. Mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàárọ̀ ti Samuel. Mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ti Samuel o. Mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ti Samuel. Mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lóòrùn. Yàrá wo? Yàrá wo? Tó bá sọ pé yóò ní fẹ́ yọ, I love you truly. Bó ṣe jẹ́ gbọ́ mi tó. Bó ṣe jẹ́ gbọ́ mi tó ẹ̀gbọ́nù jésì mi lọ́dún kúlì. ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀. i'm just telling you this. Ah! ẹ mú dání kẹrẹ yọrọ ta. Wọ́n sí wọ́n sí.

ẹjọ ẹjọ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ọmọ àṣì ẹjẹ àṣẹ prayer fún kaná sí ẹ má fún bàbá ọmọ ọmọ ọmọ ẹ problem pastor àkọ́ jẹ àṣẹ prayer mi. àgbà ọmọkọ̀tà kì í kì í kì í kì í maki maki maki ẹ má sì fún maki maki. tẹ́ẹ̀mù ẹ pè tẹ́ẹ̀mù ẹ pè kí everybody ọmọ ṣara àtàyẹ family ẹ̀ á lè ṣí mi báyìí I don't want everything to go on social media. mo fẹ́ kí everything lọ sórí social media ẹ jọ ẹ jọ ẹ jọ tábà fi lè ṣí bíbá everything is going to social media jẹ́ mi pàdé mọ́ṣúárì làárọ̀ yìí. wọ́n ma ma wọ́n lè ṣí. hello tọ̀nà inú inú inú ládùú òdù ní atọ̀nà ẹ wọnú lé ẹ wọnú lé ẹ bá ti wọnú lé yàtí ibà yàtí ibà di left ẹ bá ẹni bọlọ ọyàn bọlọ gbókù wọn sí. o lè ṣiṣẹ́ iye ah. máa gbé sọ́kòtò bẹ́ẹ̀ sọ́ọ̀sì sọ́kòtò máa sọ ẹ̀rọ máa sọ èso ọmọ àgbẹ̀. pẹ̀lú ẹ